sunday igbodò sọ̀rọ̀ ó lóun dé tán òun ń bọ̀ sí ìlú bàbá òun ilẹ̀ yorùbá láìpẹ́ gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn kan ń fojoojúmọ́ sọ pé ìgbà wo gan-an ni ajìjàgbara nì olóyè sunday igbòho yóò padà wá sí orílẹ̀-èdè yìí tàbí kò ní í wá mọ́ ni níṣẹ́ ni olóyè sunday adeyémọ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìgbòho òòṣà wá ń fún àwọn èèyàn náà lésì pé kí oníkálukú lọ́ọ́ fọkàn balẹ̀ òun ń bọ̀ láìpẹ́ sí ilẹ̀ bàbá òun tí í ṣe ilẹ̀ yorùbá ajìjàgbara nni sunday igbòho ní òun ń bọ̀ wá o òun ń bọ̀ láìpẹ́ káwọn ọmọ yorùbá ó lọ́ọ́ fọkàn wọn balẹ̀ olóyè sunday adeyémọ ìgbòho sámú dá àwọn ènìyàn lójú bẹ́ẹ̀ ni ó sì mú àwọn ènìyàn náà lọ́kàn le lórí ọ̀rọ̀ yorùbá nation ó ní kò sí ohunkóhun tí yóò ṣe àdènà fún ìdásílẹ̀ òmìnira orílẹ̀-èdè yorùbá o ìgbòho sani ẹnìkan kì í sọ pé kóòrùn má yọ bẹ́ẹ̀ lẹ́nìkan kì í dènà àtìlà mọ́ oòrùn yorùbá nation dóòrùn ó dòṣùpá tó lé téńté ó dọjọ́ dandan ni kó yọ ó ní bí ó ti wù kí ìpèníjà ó pọ̀ tó fún òun òun kò ní rẹ̀wẹ̀sì rárá bó ti wulẹ̀ kó mọ lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ òmìnira orílẹ̀-èdè yorùbá níbi ayẹyẹ ètò ọjọ́ ìbí lẹ́yìn ikú fún gbajúgbajà ẹni tó kó ipa mọ́lemgbàgbé lágbàáyé tó fi yorùbá hàn jákèjádò àgbáláyé ajayi crowder nílùú ìbàdàn ni ìgbòho ti sọ̀rọ̀ náà di mímọ́ fáwọn ènìyàn tó wà níbi ètò náà nínú ohun tí ó fi ránṣẹ́ ìgbòho òòṣà ní ìpadàbọ̀ òun sí orílẹ̀‐èdè nàíjíríà kò ní í pẹ́ mọ́ o nítorí pé nínú ìwòye òun àsìkò ti tó fún ìtúsílẹ̀ ẹ̀yà yorùbá olóyè sunday adéyẹmọ sọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára ìkànnì zoom pé láìpẹ́ gbogbo wàhálà ìjínigbé ìgbénipa àti ìpèníjà ọ̀rọ̀ ààbò gbogbo yóò di ohun àfìsẹ́yìn tẹ́ẹ́gùn fi sọ yóò di ohun ìgbàgbé pátápátá àbá má dúpẹ́ o bákan náà ló tún fi dá àwọn ènìyàn lójú pé gbogbo àwọn kọlọ̀rọ̀sí àwọn aṣèbàjẹ́ tó ń da omi àlàáfíà láàmú nílẹ̀ yorùbá yóò dópin tí òmìnira ilẹ̀ yorùbá yóò sì já sí rere fún ìdàgbàsókè ẹ̀yà yorùbá náà pẹ̀lú ìgbòho sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ òun sí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáláyé tí wọ́n ń pòǹgbẹ fún òmìnira orílẹ̀-èdè tiwọn ni pé kí wọ́n má ṣe sọ ìrètí nù o ó ní ó dá òun lójú pé a ti wà lójú ọ̀nà òmìnira náà báyìí ìjìjàgbara wa náà sì ti di ìfìdímúlẹ̀ nítorí àkókò rẹ̀ gan-an lèyí tí a wà nínú rẹ̀ yìí àṣẹ wà ó wáá sọ yányayànyà pé òun bọ̀ nílẹ̀ yorùbá láìpẹ́ ètò sì ti tò ní ti ohun gbogbo kí àwọn ènìyàn máa retí òun láìpẹ́ olóyè sunday adeyémọ ìgbòho òòṣà ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ èyí ni ìròyìn gbéyẹ̀wò tí ẹ̀ ń tẹ́tí gbọ́ fún ti àkókò yìí ẹ̀yin pẹ̀lú lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa drive tv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 driving you around the world.